أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم gẹ́gẹ́ bí tí a ń bá lọ ní àdá a bá lórí al-manzilatu ar-rabi'ata ashara ipò ẹlẹ́ẹ̀kẹrìnlá ní kò tí ń bẹ fún ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó wà lábẹ́ iyyaka na'budu wa iyyaka nasta'in ìpé rẹ̀ ọjọ́ lọ́wọ́ nìkan láàmà sìn wọ nìkan náà láàmà wá ìrànlọ́wọ́ ẹ̀ ipò yẹn náà ní tààtò ní ipò al-muraqaba ní máa sọ ìwọ̀ ọlọ́run ọ̀nà lápé dawamu ilmi al-abdi wa tayaqunihi bi ittila'i al-haqq subhanahu rí gbangba òun àti tọ́pamọ́nú àlámọ̀rí ìhun kó sì máa tẹ́ǹpẹ̀lẹ̀ mọ́ ìmọ̀ yìí oní jẹ́ àlìmọ̀rọ̀ kábà àìtímú ẹ̀rí wá lórí rẹ̀ dáadáa ikú ọ̀nà ọba ni àrọ̀fíìl bẹ́ẹ̀ ni a mú àwọn ọkọ̀ márùn wá ní àná tọ́jẹmọ́ rọ̀kíìbù yìí pé ọmọ ọlọ́ọ̀ba àlekẹ́

ẹlẹ́ẹ̀kejì ní alhafiz ọlọ́ọ̀bà alẹ́kíọ́lá ni ọba tó ṣe pé ó ń ṣe ìdáàbòbò fún ẹ̀dá bí yàn bá ti mọ̀ bẹ́ẹ̀ yọ ọmọ ìpè ọlọ́ọ̀bà alẹ́kíọ́lá ó ń ṣe mùrọ́kábà òun òun náà sì ṣe mùrọ́kábà tó bójú mu fún iṣẹ́ òun tó ń ṣe fọ́lọ́run àsẹ̀míìrù ọba tí ń gbọ́ gbogbo ọ̀rọ̀ pátápátá ní gbogbo ohun pátápátá bẹ́ẹ̀ náà sì ni albasir ọba tí ó ń rí náà rí gbogbo nǹkan ọ̀nà ni a fi fi mú àyà wá ní àná àyà ní suratul baqara àyà 110 tọ́lọ̀bá sọ pé wa aqimus salata wa atuz zakata wa aqimus salata wa atuz zakata وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير ọlọ́run ni ẹ máa gbé irun dúró ẹ̀sìn máa yọ zàká gbogbo nǹkan ìwúsẹ̀ ẹ bá ń tìsíwájú fúnra yín fún àǹfààní ẹ̀mí ara yín ní nǹkan dáadáa tẹ́jìlú ìdàlá ẹ̀rí lọ́dọ̀ ọlọ́run iná láhàbí máa tààmàlú náà bá ọlọ́run bá àlekè ọlá ọba tó jẹ́ pé ó nímọ̀ tí ó ń rìn náà rí gbogbo tẹ́ǹtì ń tẹ́ pátápátá ẹ̀yìn yóò tó bá ṣe làákẹ́ pẹ̀lú àwọn ọkọ̀ yìí tó gbọ́ yé tó mọ̀ tó sì gbọ́ yé ayé pé yóò mọ̀ sin ọlọ́run pẹ̀lú ìdí ń túmọ̀ sí pẹ̀lú bẹ́ẹ̀ ni mọ̀rọ̀ kábà táǹfẹ́ náà ni ó fi ṣẹlẹ̀ lọ́dún tọ̀hún kíkọ́ mọ̀ sàkíyèsí ọlọ́run ọba ọlá àwọn onímọ̀ wá sọ wípé ntaàpè ní mùrọ́kábà yìí ìpele ìpele ni wọ́n asọ sọ ìpele méjì ìpele alákọ̀ọ́kọ́ ní mùrọ́kábà tá a sí fún ọlọ́run lè kí ọlá oní àní tó lè nípa wípé à ń ṣe ìrìn àjò wá lọ bá ọlọ́run a sì ń ṣe ìrìn àjò lórí tí ọlọ́run bá lè kí ọlá tó gbélé lẹ́nu òfin wá sí dáàmú ti hádà sẹ́yìn wọ́n fòdó rẹ̀ kọ́lùbì máa ìrìn àjò tá à ń wú yìí a máa tẹ́ńpẹ́lẹ́ máa kọjá tó tọ́lọ́ nìkan là ń ṣe tí ọkàn ó sì wà ń bẹ̀ tí ọkàn ó sì kún fọ́fọ́fọ́ fún gbígbọ̀ngbọ̀n ọlọ́run àti títóbi rẹ̀ títóbi ọlọ́run àti gbígbọ́ngbọ́n rẹ̀ ìní ó kọ́ ìrojú bá wa nínú làákàyè káàfin rojú tẹlòmíì mọ́ lẹ́yìn tọlọ́run bẹ́ẹ̀ náà sì ni ìní ó mú wa súnmọ́ ọlọ́run ní súnmọ́ tó ṣe pé yóò jẹ́ ká gbẹ́ pé ti ọlọ́run nìkan láàmọ́ ṣe ń gbogbo ìgbà ọlọ́run nìkan láàmọ́ bọ̀wọ̀ fún gbogbo ìgbà yóò sì gbin ìdùnnú sínú ọkàn wa nígbàtà bá ń ṣe tọ́lọ́ yìí àti àdùn tó ṣe pé a máa rí látara àti súnmọ́ ọlọ́run ẹni tí ò súnmọ́ ọlọ́run kò ní rí àdùn yẹn torí pé tí ẹ̀ bá ti wà pẹ̀lú ọlọ́run àdùn kan mọ̀ bẹ́ẹ̀nú ẹ̀mí rẹ̀ yọ kọjá ní tẹ́yẹ̀ lè yọ kọjá ọlátọ́lọ́run ṣe fún àwọn ọba àwọn ìjòyè àwọn olórí nítorí pé èèyàn súnmọ́ ọlọ́run ọba àlèkè ọlá kò sí nǹkan tá a lè fúwé nínú gbogbo adùn tí ń bẹ nílé ayé kódà irú adùn yìí náà ní ọmọ ọbẹ̀ fún àwọn ará alẹ́ àjẹ́nà ọlọ́run jẹ́ kí àwọn náà jọ wà nú wọn àwọn onímọ̀ sọ wípé kò síbú yẹn ń pa pé ìdùnnú yìí yọ́ ọmọ wà pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní gbogbo ìgbà lórí ìrìn àjò rẹ̀ lọ bá ọlọ́run ọba ọlá èyí ó sì máa lo gbogbo ìgbìyànjú agbára rẹ̀ tó bá ṣe pé tòótọ́ ló ní mọ̀rọ̀ kábà fún ọlọ́run lórí ojú ọ̀nà tọlọ́run àti wíwá ìyọnu tọlọ́run òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ti pàkíyèsí wa lọ síbi pé adùn ń bẹ níbi iman ìgbàgbọ́ òdodo tá bá ní ti ọlọ́run bá ní tó jẹ́ pé tọlọ́run nìkan là ń ṣe gbogbo ọ̀rọ̀ wá látọ̀dọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam nínú àdíjì tí imam muslim gbà wá látọ̀dọ̀ abbas ọmọ abdul muttalib ipa gbá tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó sọ ipé dáàkọ̀ tó àmàlì iman ma radiya billahi rabban wa bil islam dinan wa bi muhammadin rasula sallallahu alaihi wasallam ohun bí kálukú ṣe máa ra èso tí ọjà jẹ pé jẹ ǹgbò sódùn àbí òdùn àbí oúnjẹ tí wọ́n jẹ tó ti oòrùn rẹ̀ tẹ́lẹ̀ tó ní jẹ oúnjẹ sọ́dá lẹ́nu bẹ́ẹ̀ náà ni iman òun náà ní paam òun náà ní ìtọ́wò tiẹ̀ òjíṣẹ́ ọlọ́run tó sì gbàgbé Islam tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó mú wá iná lẹ́sìn ń tó sì gbàgbé ànábùwà Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ni adùnyẹ́ ọmọ bẹ́nu ẹ̀mí rẹ̀ tí ó sì máa fẹ̀mí pẹ̀lú dáadáa hadithi yìí bí imam muslim ṣe gbà látọ̀dọ̀ al-abbas ibn bẹ́ẹ̀ náà ló tún gbà látọ̀dọ̀ abi sa'id al-khudri radiyallahu ipe òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam mọ́ sọ pé ya Aba Sa'id man radiya billahi rabban wa bil islam dinan wa bi muhammadin nabiyyan wajabat lahu al-jannah onírẹ̀ Abu Sa'id al-Khudri ẹ̀yìn yóò bá ti gbà pé ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ni ànábì ọlọ́run ni wájọba ti láwùlì jáde àjẹ́nà ti fẹsẹ̀ rinlẹ̀ fún ẹni bẹ́ẹ̀ eléyìí wà nù àdìkáàbùká àmọ́ ń ṣe ní ojoojúmọ́ raditu billahi rabban wa bil islam dinan wa bi muhammadin sallallahu alaihi wa sallam abu sa'id nígbà tó gbọ́ ọ̀rọ̀ yìí ó ní àìdíhá aláyàrá rasulallah ọgbádùn ẹ̀kọ́ inú ẹ̀dùn ọwá nílẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá ń tún wí fàfáàlì òjíṣẹ́ ọlọ́run ó tún wá tuntun wí fún lẹ́yìn bá náà lòjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi tó wá sọ wà ukra yurfa'u biha al janna tó wá ń bẹ òtún ṣe pé nígbà tún upgrade fi àdìpẹ́lẹ́ fún ẹ̀san fún ní ọ̀nà ọgọ́rùn kan ma bayna kulli da'jatayn kama bayna as-samai wal-ard ìtí ń bẹ láàrin ipò kan sí pé bí ti ń bẹ láàrin sánmà àti ilẹ̀ ní àgbéká tí wọ́n tún fún ọgọ́rùn tí wa ma ya Rasulullah kí ni nǹkan náà rẹ̀ òjíṣẹ́ ọlọ́run tí ó tún jẹ́ kẹ́yìn bàtí ẹ̀ ti gba nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó tó wá jẹ́ kí èèyàn ní àlékún nínú àlìjẹ́nà ó ti wà àlìjẹ́nà ọkàn rẹ̀ ti balẹ̀ ó tún wá fẹ́ upgrade ó ní náà ní alìjìhádù fi sabilillah alìjìhádù fi sabilillah ó náà ní kí sójú ọ̀nà ọlọ́run kí sójú ọ̀nà ọlọ́run fún wa nípa ìdùnnú tí ọmọ abẹ fún tó bá fi ra rẹ̀ lẹ́tọ̀ yányẹ́ fún ọlọ́run tó yẹ kó tọ́lọ́run ní sọ ní gbogbo òṣèṣì ẹ̀ ẹ̀rí mi tó wá lẹ́nu sọ̀rí Bukhari àti Muslim látọ̀dọ̀ Anas ọmọ Malik tọ́lọ́n kọ́ yọ́nu sí ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé salafun man kunna fihi wajada la yuhibbuhu illa lillah wa man yakrahu an ya'uda fil kufri ba'da an anqadhahu Allahu minhu kama yakrahu an yulqa fin nar ó ní òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam ó ní nǹkan mẹ́ta kan bẹ́ o ẹ yòówù tí nǹkan mẹ́ta ń bá rí adùn ń bẹ ń bi iman adùn ń bẹ ń bi ìgbàgbọ́ òdodo sí ọlọ́run adùtí bẹ́ẹ̀mí mọ̀rọ̀ kábà o ní àkọ́kọ́ náà ni pé man kana Allah wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma ẹ ń bá ti kí ọlọ́wọ́ bá ọlá àti rẹ̀ ìlú ju gbogbo tó báyọ̀ sọ́sọ́ méjèèjì lọ kó gbogbo nǹkan yòókù lẹ́yìn ìgbà yẹn yọ kà sí àkàkùn lásán àmọ́ àkàkùn lásán ti rí ayé èyí tọ́jẹ́ ẹ̀sìn tọ́jẹ́ kókó iná ni wà lọ́kàn rẹ̀ kọ́tẹ̀lẹ̀ ti ọlọ́run kọ́tẹ̀lẹ̀ ti òjíṣẹ́ gbogbo dùn èyí tí ọba ṣe islam dáadáa yóò yé tiẹ̀ bí ìgbẹ́ torí pé ọlọ́ọ̀ba àlejò ọlá àti òjíṣẹ́ rẹ̀ ìlú lékè nínú ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀dá míì náà bó ti rẹ̀ olówó tó bó ti rẹ̀ onígbájúmọ̀ tó bó ti rẹ̀ onípò tó tí ọba ṣe tọlọ́run yóò yé tiẹ̀ bí ìgbẹ́ mọ́mí ní òdodo tí ò ní gá ò ní go tí ò ní kò kankan títí ń ṣe lọ́run yóò fẹ́ràn rẹ̀ ju ẹni tí ò sí lọ́n lọ ìtumọ̀ ẹ̀ náà nìyẹn ìtútù àìsí ọlọ́run ọba àlékè ọlá àti òjíṣẹ́ rẹ̀ náà nìyẹn nífẹ̀ẹ́ sí ju nǹkan mìíràn lọ ẹlẹ́ẹ̀kejì wà mú ní àhábà abdánlá yòṣùgbò illa lillah àkọ́kọ́ náà ló bí kọjá wípé kò ní nífẹ̀ẹ́ èèyàn kan àbí nítorí wípé torí ìtọ́lọ́n tí ń ṣe torí ìtọ́lọ́n tí ń ṣe ló fi nífẹ̀ẹ́ rẹ̀ kódà tó bá jẹ́ pé ó ṣe nǹkan tí ọ̀dá ìwọ̀n bá ti ṣe nǹkan tí ọ̀dá yóò fi kórìíra rẹ̀ yóò fi kórìíra tí ọ̀dá wọn àti iṣẹ́ tó ṣe in tó kú yóò fi máa nífẹ̀ẹ́ rẹ̀ pé mùsùlùmí lélẹ̀ ni àkídátul walā'i wal barā' ká nífẹ̀ẹ́ mùsùlùmí nítorí

ìnífẹ̀ẹ́ kó ṣetọ́lọ́n ìwọ̀n bá bá ṣe ń ṣetọ́lọ́n náà ló fi bọ́ bá ṣe ń ṣe tó ló fi nífẹ̀ẹ́ tó bọ́ bá ṣe jìnà sí ti ọlọ́run tó ló fi ló fi kórìíra èyí tó fi jìnà sọ́lọ́run tóun yọ wà balance láàrin méjèèjì ẹlẹ́ẹ̀kẹta tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó sọ òun náà ni pé ẹni tó ṣe pé wà máa ń yẹ́kra wà ń yẹ ọ̀húdà fil kufri ba'da an anqadhahu Allahu minhu kama yẹ́kra wà ń yulqa fin nar

ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé man sarrahu an yajida ta'ama al-iman fali yuhibba al-mar'i la yuhibbuhu illa lillahi azza wa jalla ẹ yóò sọ bá fẹ́ tọ́ adùn tí ń bẹ́ ń bi ìgbàgbọ́ òdodo

lórí gbogbo àlámọ̀rí rẹ̀ kọjá yìí pé nítorí pé wọ́n dákọ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ lórí nǹkankan náà ló fi máa nífẹ̀ẹ́ nǹkan náà àbí ó fi máa nífẹ̀ẹ́ èèyàn náà hadith yẹn sọ pé hadithun sahihul isnad walam yukharrija hadith yẹn ó fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n àwọn méjèèjì wọn àwọn ẹ̀yàn Bukhari àti alásọ̀rọ̀ ọlọ́run kọ́ fọ̀rọ̀ nkẹ́ ọ sọ̀rọ̀ nù Madarij as-Salikin ní pé òun gbọ́ tí Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ọ sọ yìí pé idha lam tajid lil amali halawatan fi qalbika wa inshirahan fattahimuhu fa inna ar-Rabba shakur wọ́n mùsùlùmí òdodo kan bá ń bẹ tọ́ọ̀bá máa rí adùn ìgbàgbọ́ òdodo tó nínú ẹ̀mí rẹ̀ tí ìsìfayá ọmọ wà fún ọ kúrò níbi ìnira kan tí ń bá àwọn èèyàn ní àwùjọ tínú tí ó sì máa túká tí ọmọ dùn ipò wà lórí dáadáa wà lórí ajẹ́ ìpẹ́kọ̀ akẹ́sí sí ẹ̀mí ara ti rí yẹn ó tí ọba tí máa ń lẹ́sàn lórí iṣẹ́ rẹ̀ tó ni sòtí túmọ̀ ètò tó wáyé pẹ̀tò òótọ́ ló ní ìgbàgbọ́ òdodo yẹn ọlọ́run ni ọmọ ọmọ kan ó lẹ́sàn-án adùn tọ́ọ̀mọ nípìlì rẹ̀ tí ò ṣe é fowó rà tí ó kọjá adùn tí ń bẹ fún àwọn ọba àwọn òjòyè àwọn olówó àwọn ọlọ́lá. sheul islam ibn qayyim ó ní tí àpò òun wú yẹn ó ní túmọ̀ náà ní pé ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá yóò san ẹ̀san fún ẹ̀mbáṣiṣẹ́ ilé ayé yìí yóò san ẹ̀san àdùnyẹ fún ẹ̀mbáṣi wípé onígbàgbọ́ òdodo sí ọlọ́run ó sì ń tẹ pẹlẹmọ ó sì ń sọ ti ń ṣe ń sọ ọlọ́run bẹ́ẹ̀ yóò fi sínú ọkàn rẹ̀ yóò sì jẹ́ ìṣípayá kò nú ìbàjẹ́ ọmọ ṣẹlẹ̀ fún ìṣípayá nù ilé pínpín àti ìbànújẹ́ yóò máa ṣẹlẹ̀ fóun bẹ́ẹ̀ náà ni dídùn ìdùnnú ọmọ ṣẹlẹ̀ sí i tí ọba ti wá rí yẹn àjẹ́ pé iṣẹ́ rẹ̀ ó ti ní nǹkan nínú o ó ti lérò nínú bí ṣe ń ní ṣe nǹkan lẹ́yìn tọ́lọ́ nù. ìdùnnú yìí ìní ọ̀jẹ̀ lè máa tún lékún nínú tẹ̀lé ni ó jẹ́ máa àjò tí ń bẹ fún àlùmọ̀rọ̀ kábà mímọ́ sọ ṣíṣe ti ọlọ́run ní gbogbo ìgbà òun náà ni pé mọ̀rọ̀ kábà tó lè hàkì tààlà fi sẹ́ẹ̀rì ilẹ̀ báyẹ̀ gbogbo sẹ́ẹ̀tì yẹn bá ń ṣe ọmọ kóhun lọ ọ̀dọ̀ ọlọ́run yóò mọ sọ ti ọlọ́run ọba ń bẹ ní gbogbo ìgbà àti gbogbo àsìkò ìpele ẹlẹ́ẹ̀kejì òun náà ni mọ̀rọ̀ kábà tó ọlọ́ọ̀bà àlekè ọlámọ̀ rí òun lórí gbogbo ohun tó ń ṣe tọba wa rí bẹ́ẹ̀ ìjọ wa ṣẹlẹ̀ sí ni wípé drọ́pdìlì mọ̀ àrọ́dà a jẹ́ pé ntọ́ba ti jẹ́ ìtakùtọ̀ lọ́hùn yóò gbèjù lẹ̀ kò ní í ṣe bìlẹ̀ ìrájì ánilẹ̀ ìkìrà ìtakùtọ̀ lọ́hùn gbígbèjù bóò ni ó sì gbèjù òun náà ni pé yóò ṣẹ̀rí kó mi mímọ wá lórí nǹkan tọ́lọ́hun tọ́lọ́hun bá ní nǹkan báyìí ní kó ṣe tó ti fẹsẹ̀ rinlẹ̀ mú kòráyà àbí hadith ọ̀fẹsẹ̀ rinlẹ̀ nǹkan náà ni ó ṣe kò ní máa wáwà wí tí pàtì tí ó fi gbè jùlẹ̀ àdúgbò ti tààrù irú ẹni bẹ́ẹ̀ kò tiẹ̀ ní serú nǹkan báwọn rárá nígbà tó bá ti gbà yìí pé ọlọ́run ọ ń sọ òun pẹ̀lú tó ń ṣe eléyìí ni ipò ẹlẹ́ẹ̀kejì nínú yìí èyí tá a sọ yìí ọmọ ẹ̀dẹ́ ènìyàn nípa tí bá gbangba ní gbangba rẹ̀ tí bá ń fún ọlọ́run pé lórí gbogbo tó ìní ọmọ sọ gbogbo ògbésẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni níbi kọkọ rẹ̀ ìní ọmọ sọ gbogbo ní ọmọ gbogbo èrò oríṣiríṣi tó lè máa rò yọ pé tí ti ń ro tí ọ̀dà kò ní máa ṣe ń rò tí ó máa ṣe ń sẹ́ bẹ́ẹ̀ náà ni ìpinnu ẹ̀mí náà yóò lè máa da tó bá ti mọ̀ pé ọlọ́run ọba ọba tí ń rí òní sísì ń irú ẹni yóò dára rẹ̀ gà kúrò níbi ojúkòkòrò ilé ayé táwọn èèyàn máa wá kiri ojú ilé ayé táwọn èèyàn máa wá sí wọ́n máa wá yìí wọ́n máa wá kò wọ́n máa wọ́lá wọ́n dára rẹ̀ gbà ní gbogbo yẹ omi rí pé kò ní rí àwọn nǹkan yẹn ṣùgbọ́n kò òun ò ní máa báwọn ẹni ṣe ti àwọn nǹkan fún tí ó sì máa rọ̀ ọ́ bẹ́ẹ̀ náà sì ni kò ní máa tako àṣẹ tọ́lọ́run kò sì ní máa gbé ìrújú òkè lórí ọ̀rọ̀ tọ́lọ́run yọ́ ma nífẹ̀ẹ́ tọ́lọ́run kò ní fẹ́ kí nǹkan míì kó dì fún fún fún pẹ̀lú ìfẹ́ tọ́lọ́run nínú àlámọ̀rí ẹ̀ ẹni tó bá dé ipò yìí tó jẹ́ pé tọ́lọ́run ní nífẹ̀ẹ́ nǹkan mi ò lè dì fún ìfẹ́ mi ò lè dì fún fún pẹ̀lú ìfẹ́ tọ́lọ́run nínú ọkàn rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá ń sọ ipé irú ẹni bẹ́ẹ̀ yóò dé pẹ̀lú ọkàn tó clear tó clean tó mọ́ kànga níjọba ìkìyàmà sọ́nà ń sọ ní suratu Shu'ara àyà 88 àti 89 lọ́lọ́wọ́ bá lékè ọlá sọ pé yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim ọlọ́wọ́ bá ní ọjọ́ ń bọ̀ ìjọ àjíǹde yawma la yanfa'u malun wala banun ọjọ́ tó yẹ pé gbogbo obìnrin bá ti ó ní tírílíọ̀n náírà tírílíọ̀n dọ́là ó ní tó kò ní wúlò fún kò ní sàǹfààní kankan fún wala banun àwọn ọmọkùnrin géńdégéńdé tó ní ipò tí a ní gbogbo wọn bá jẹ́ pòfẹ́sọ̀ kò ní sàǹfààní kankan tí wọ́n ṣe fún illa man atallaha biqalbin salim abịanba dídé wá bá ọlọ́run níjọ́ ìlú pẹ̀lú ọkàn tó mọ́ ń nìkan tó yẹ pé tọ́lọ́run ní ṣe ìtumọ̀ sẹ̀límù sàlámù sàlámù àlékún oná ni àsàlámọ́tò mi ń tí ń wọ̀rú kéèyàn so ilá mani atàlá àbìkọ́líbí sẹ́lí ẹ̀ndọ́ pé ń gbà tí ó kú láyé kò sí àléébù kankan ní ọkàn rẹ̀ kò sí aburú ń bẹ̀ sàkàwà náà bẹ́ẹ̀ o ti ẹ̀ eléyìí ní pápá ààyè àwọn ẹni ọlọ́run àwọn tí wọ́n súnmọ́ ọlọ́run àwọn tó ṣe pé wọ́n àbùkù ti bá ìgbàgbọ́ òdodo rẹ̀ àwọn aṣèbéèrè kan láàrin yìí pé ńgbàta ní kọ́mọ́takùtọ̀ lọ́hùn ìní òní òfin mọ̀ yìí pé òun gbà tí ọlọ́run ọba àlekẹ́ ọlá òun rí òun àníkọ́ mọ́takùtọ̀ lọ́hùn bó o ní ó ṣe wá gbé ìtakùtọ̀ lọ́hùn jùlẹ̀ ọ̀nà wo lọ fẹ́ gbé ti ìtakùtọ̀ lọ́hùn jùlẹ̀ tí iyyaka na'budu ìrẹ ọlọ́run tó ń sáàdé ìhùkú lọ́mọ sí tí ó fi jẹ́ pé káàmì ló dógóngó ọ̀nà tó fi gbé ìtakùtọ̀ ọlọ́run tó fi gbé jùlẹ̀ náà la sọ yìí o ọ̀nà mẹ́ta ni o alákọ̀ọ́kọ́ àwọn okọ̀ ọlọ́run àwọn òròyìn tọlọ́run ó ní Quran ó wà hadith ò ní máa takò ò ní máa takò ìtumọ̀ tí ń ntọ́kan dandan látara rẹ̀ ò ní máa takò nígbàtà bá sọ pé ọlọ́run bá ní alẹ́ alim onímímà ọgbà tó mú kọ ọlọ́run ní alẹ́ alim ntí wọ́n ń túmọ̀ sí náà ní pé alimun bi kulli shay onímọ̀ sí gbogbo nǹkan ọgbà yóò náà gbọ́ sì ní takò ntọ́ and implications there òun náà pé mọ̀ sí ọlọ́run

so ọgbọ́dọ̀ tako tí ó kọ ọlọ́run tó ń tọ́ka sí àwọn èèyàn kan ti kùnà ń bi eléyìí rẹpẹtẹ lọ́jọ́ pé ọ̀tọ̀ ni tí wọ́n máa sọ lẹ́nu nípa ó kọ ọlọ́run ọ̀tọ̀ ni tí wọ́n tún máa túmọ̀ rẹ̀ sí àbí kí wọ́n tún pa sófo kí wọ́n tún pé ọlọ́run ọba ọ̀jẹ́ bẹ́ẹ̀ wọ́n wà bọ́lá fún làákàyè wọn lórí tí Kùránì tọ́ka sí àti àdìsí Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ti ti kìlọ̀ fún àǹkà àwọn èèyàn wọ̀nyí inú Suratul A'raf àyà one hundred eighty ọlọ́ni wálé nílẹ̀ ahìlẹ̀ asúná wòlé fúnṣúná fádìrúhù bí ha wádàrú lẹ́dí iná yóò lè ṣèdú náà fi asúná ìhì sàújíza òun àmà káàmù ya àmàlù ọlọ́ni wálé nílẹ̀ ahìlẹ̀ asúná wòlé fúnṣúná àwọn orúkọ tó dógóngó ń pa dídá kò sẹ́ni kankan tó lè bá ọlọ́wọ́ bá lè kí ọlá jẹ́ owó kọ̀pọ̀ fad'uhu biha ẹ máa fi bẹ́ lọ́hùn tó bá ní al-alimu al-alimu bi kulli shay ó ní máa gbogbo nǹkan kò sẹ́dá kan tó lè sọ pé òun ní máa gbogbo nǹkan tó bá ní al-hakimu ọlọ́wọ́ bá ní ọ̀jọ̀gbọ́n kò sẹ́ni kan tó lè jẹ́ ọ̀jọ̀gbọ́n tí ó dàjẹ́ bí ọlọ́run tó bá ní al-wahabu ọlọ́wọ́ kò sí ẹ̀dá ọ̀ ajẹ́pẹ́ ọlọ́wọ́n bá wálé ilẹ̀ ahìlẹ̀ asúnmọ́ ahùlẹ̀ tó súná èyí tó dógóńgó jù tó dáa jù nínú orúkọ ilé ń bẹ fọlọ́hún fádìrú òhù bí ha ajẹ́pẹ́ ẹ máa fi bẹ lọ́hún wàzárò lẹ́dí iná yóò lè ṣe dúró dáa tó wọn tó fi ń sọ òòsà

ká máa ń pè lámẹ́bí ẹ̀kọ́ àti yí padà àti ẹ̀jọ́ra wọn mọ́ so ká sọ́ra kó ń bí gbogbo yẹn ọlọ́run bá sọ pé wàzárò lẹ́dí na yóò lè ṣe dúró náà fi àtìmá ìhì ẹpa àwọn èèyàn tí wọ́n mòdù ń pa ọkọ̀ ọlọ́run tí wọ́n sọ di nǹkan míì tí wọ́n fi ń sọ òsà wọn ẹpa wọn tì sàójú báwọn náà máa ká nù ó yà á máa lò ó ọlọ́run bá àlekí ọlá ní à ń bọ̀ wá sanwó lẹ́sàn ìtìyànṣe ń ṣẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn míì náà tí wà ń di theology ìyẹn àkídà tó ṣe pé wọ́n wà máa túmọ̀ ókọ ọlọ́run lọ síbi àwọn nǹkan míì tí iná sokùnrán ọ̀farapẹ́ tí àdéhìí ọ̀farapẹ́ tọ́ba ti ìfarapẹ́ ń gbà míì ṣùgbọ́n síbẹ̀ náà ká dúró lórí zọ́hìrì nọ́ọ̀sì náà lọ́ba àkídà tá a lè ṣúná ọ̀jẹ̀mọ́ àmú oní àlọ́ ti bá láàká ẹ̀mú ló ń túmọ̀ sí pé àti ilẹ̀ hajj àti orí funfun nípa ókọ ọlọ́run ká pàádà sí nǹkan mi àfi títóbi ọlọ́run bẹ́ àti àánú rẹ̀ bẹ́ kọ́lọ́n dákùmọ́sà dáàbò rẹ̀ bù wá o ẹnìkankan kò lè kò lè kò lè wà lójú ọ̀nà lórí àlámọ̀rí àfẹntí ọlọ́run bá àlejò ọlá tọ́ba tọ́sọ́nà tọ́ dáàbò bò ó lọ́jọ́ pé wọ́n ẹni bẹ́ẹ̀ náà ni ó dé ó ní ọ̀lọ́ bọ́lọ̀n pẹ̀lú ọkàn tó mọ́ ìjọba àtìyámà kí ọlọ́run dákun kó ṣe ọkàn tó mọ́ náà kó ṣe fún o irú ọkàn tó òun náà yóò rí wípé tí òjíṣẹ́ ọlọ́run wá tí kúrán mú wá òdodo ni so yóò sì kà á sí wípé nọ́ọ̀sù kúrán nọ́ọ̀sù hadith sallallahu alaihi wasallam ìní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣáájú gbogbo làákàyè kìí ṣe làákàyè láti tíwájú láwà máa ti nọ́ọ̀sù sílẹ̀yìn àwọn ẹ̀ka ń bẹ́nu àwùjọ báwọn ìfẹ́ inú wọn ti wà ń bẹ́ wọn wà á máa wá òmùmọ́ tó kúrán àbí ìtìlàkọ́ tó jẹ́ pé ìwádìí lọ́yẹ kí wọ́n ṣe nǹkan ìtọ́ àbí ọ̀tọ̀ ṣùgbọ́n ti dúró lórí pé àwọn ògùn lórí kọ́tọ́ ni wọ́n wà máa wá àdìsí tọ́jọ́ra wọn àbí àdìkọ àyà Kùránì tí àwọn òfin sọ̀pọ̀ọ̀tì ìfẹ́ ni wọ́n sì gbé kí nígbà wọn bá ń sọ fún ọ wípé ẹ ti sọ òkú ẹ ti sọ òkú ẹni ẹlẹ́ni ẹ̀tí tí wọ́n yí wà pa yọ́ pẹran yọ́ pa màálù yóò máa sọ yọ́ pa àwọn èèyàn yóò sì sọ pé òun àwọn àbá kan sì wà ń náà tí wọ́n sọ pé sàrà náà ní àti tí ń rèé ó sì mọ iye tí ó gbà lọ́wọ́ èèyàn kọ̀ọ̀kan tó wá wá wọ́n ti máa sọ wọ́n ti lẹ́gbẹ́ wọn níbi ẹsẹ̀ máa da owó jọ sí wà nìyẹn yọ́ àwọn nùsùsù yọ́ wà máa wá yọ́ wà máa fi justify ìdí so ìsìnà nìyẹn kọ́lọ̀nkọ́lọ̀ àkó ń bẹ́ o kọ́lọ̀nkọ́lọ̀ àkó ń bẹ́ o ìyẹn gbọ́dọ̀ jẹ́ pé tíṣẹ̀rí àbámúwá ènìyàn ó gbé síwájú yóò wá máa fi ọpọlọ rẹ̀ tẹ̀lé lẹ́yìn kìí pé yóò gbé ọpọlọ rẹ̀ wájú yóò wá jẹ́ pé lùsùsù ṣẹ̀ríà yóò wá máa wá bí ó bá ọpọlọ òun mu torí ẹ̀ náà la fi ń kìlọ̀ fún àwọn kí wọ́n bẹ̀rù ọlọ́run ẹ̀sìpẹ́ẹ̀tì àwọn ọmọ yìí mọ́ ẹ̀kí wọ́n gbé tọ́lọ́run síwájú lùsúsù ṣẹ̀rí àti wọ́n gbé síwájú ẹ̀kí wọ́n tó wá máa fi ọpọlọ tìlẹ́yìn èdè pé kí wọ́n gbọ́pọlọ wájú wọn wá máa fi lùsúsù ṣẹ̀rí àwọn àfi tìlẹ́yìn wọ́n wá sọ pé àlùsùnú aláṣòro tí àwọn mùsùlùmí wà lórí ìṣòro tí wọn sẹ́yìn wà lọ́yẹ̀kẹ́ rí ọlọ́ni wá kí mú ṣàhádà tàlélá gbogbo ẹ̀rí tẹ́ bá ti fún yàn lójú ọ̀nà ẹ̀sìn yìí lójú ọ̀nà àlámọ̀ ilé ayé ẹjẹ́ ọjọ́ pápáná fún ọlọ́run ẹmọ́ gbà nǹkan lórí ẹ̀ ẹmọ́ sí ẹmọ́ sí lórí ẹ̀ ẹ̀ ńgbà tẹ́ bá fún ṣáádà wò tẹ́tọ́ wá ní dandangbà kó tó lọ mú wá náà ló fà á tó jẹ́ pé àwọn èèyàn kan bẹ wé yín tẹ́tún fún wọn ṣáádà yẹn owó lẹ ní owó ni fi ń gbà ẹ̀rí wé wa o ó àtẹyẹgẹ o ọwọ́ ọkọ̀ sáfẹ́ gba ìwé yìí lọ́wọ́ wá iná lọ́fà gbogbo yẹn ọlọ́run kó ṣe àlékún tọ́sọ́dọ̀ fún àwa àti fún àwọn náà ọlá àti tóbi ọlọ́run rẹ̀ tí fi máa tọ́lọ́run tí bá dáa rẹ̀ òfin ní dúó o náà ni pé kó tako òfin ọlọ́run àtàṣe ọlọ́run fi ń tako òfin ọlọ́run àti ẹ̀sìn ọlọ́run yẹn àti àṣẹ ọlọ́run yẹn o náà tún wá kú sọ́nà mẹ́ta ẹlẹ́ẹ̀kejì yẹn wá kú sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ náà ni ibi ara yìí ń àwọn èèyàn tẹ́ ń bẹ́ sọ́yẹ́ pé ìròrí tiwọn ní agbára lé ìròrí kìyà òṣùwọ̀n tí wọ́n bá ń ṣe ìníwó òbí máa takùtọ̀ lọ́hùn tí wọ́n bá wá ń takùtọ̀ lọ́hùn tí wọ́n á ní ọmọ tí ó bì í ọmọ tí ó bì náà lè tàhálílù mọ́ haramallahu subhanahu wa ta'ala nǹkan ní ìtọ́lọ́ ń ṣe léèwọ̀ wọ́n wà á inú ẹ̀ náà ni ẹran ẹlẹ́dẹ̀ àwọn míì láyé ní ìsìn wọ́n wàá máa sọ pé ẹran ẹlẹ́dẹ̀ gan ló wàá dá lára wọ́n wàá máa kàrí mẹ́sàn mẹ́wàá àǹfààní tó wà wọ́n ti gbàgbé wípé ọlọ́run ọba tó dá wa ọmọ ju gbogbo wa lọ kò sì sí nǹkan tó wà nílé ayé tí ọ̀la àǹfààní tiẹ̀ tí ò lè tiẹ̀ nígbà aburú bá pọ̀ lára nǹkan àmọ́ pé sí ìgbàtà burú rẹ̀ bá pọ̀ ju àǹfààní ẹ̀ lọ ìtẹ̀rí ọ̀sọ́ pé ẹ má ṣe èyí tí dáadáa rẹ̀ bá pọ̀ ju aburú rẹ̀ lọ ìtẹ̀rí ọ̀sọ́ pé kẹ́ ẹ ṣe ẹran tá à ń jẹun gan oní ẹ̀ láburú tiẹ̀ lára ẹlòmíì lè jẹ ewúrẹ́ ọ̀sán káìsàn ọmú nítòsí ẹ̀jẹ̀ mọ́ ìfun ẹ̀tọ́ jẹ mọ́ fùfú ẹran ní Saudi Arabia ó rí àkẹ́ tó kí wọ́n tó lọ́sọ̀kọ́ da torí pé ẹ̀yìn lè dákọ̀ ẹran Saudi ẹ̀ gbé lọ sí ibi tí wọ́n ti wá ẹ̀ báyìí ti gbé lọ bí ó ti pa

oní òsì àyẹ̀wò rẹ̀ yóò ṣàyẹ̀wò ẹran rẹ̀ tí ọ̀sá ìsàn bẹ̀ yóò ṣàwùyẹ̀wò ẹ̀dọ̀ rẹ̀ tí ọ̀sá ìsàn bẹ̀ ẹ̀dọ̀ náà máa ń ní àìsàn ṣùgbọ́n òun kéré ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ máa ń da ṣùgbọ́n fùfú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ìdá ọmọ tí ìgbé ti yóò ti yọ kọ́lọ̀ ti wà contaminated so ẹ ṣùgbọ́n gbọ́ náà bá àlékẹ́ látòrí pé àǹfààní ara rẹ̀ ju ìnira rẹ̀ lọ ló fi yọ̀ǹda fún abúlé àmọ́ jẹ́ ìtọ́jẹ́lẹ́dẹ̀ yẹn aburú ti ń bẹ lára rẹ̀ ó ju àǹfààní ara rẹ̀ lọ lọ́n fi ní ká mọ́ jẹ́ àwọn mẹ́díkù dọ́kítọ̀ gan wọ́n ní eegun tó bá ara èèyàn mú jù náà léegun ẹlẹ́dẹ̀ ní gbogbo ẹran yòókù ti ń bẹ láyé wọ́n lé eegun ẹlẹ́dẹ̀ lọ bá eegun tèèyàn mú jù ẹ̀wò títò yọ náà sọ wá dá ká máa wa ká máa tó súnmọ́ wa Eh, wàláyà aláhùn mẹ́ni kàlákà wà fún ọlọ́tí ìbọn kàbí eh, ọlọ́wọ́ bá tó gbé òkú kalẹ̀ ó ti mọ̀dí abájọ everybody lọ kí láàká ìwà ọwá máa tẹ̀lé tí ọlọ́run ni èsì ń kábí láàká ìwájú ká máa dàtọ̀ lọ́run bọ̀ lẹ́yìn ẹn tó bá ń takòtọ́ lọ́run pẹ̀lú ìròrí rẹ̀ bí kọjá ń pín tọ́lọ́run bá àlékọ́ ọlá tó bá ṣe ní wọ́n ó sì máa kà halal kódà àwọn èèyàn burúburú wọ́n tún gbé débi competition Quran àti competition ìtọ́jẹmọ́ ìmọ̀ ẹ̀kọ́ tó jẹ́ pé ẹ̀kọ́ Islam yẹn wọ́n wà máa béèrè owó lọ́dọ̀ kálukú kó mú owó registration àbówó kìnnìkan wá ibẹ̀ náà wọ́n ó ti yọ ẹ̀bùn ibẹ̀ náà wọ́n ó ti gbà wọ́n ní àlejò ibẹ̀ náà wọ́n ó ti yọ ẹ̀bùn haramu nìyẹn àwọn afa àsọ̀nbẹ́ni rìsáàlà lóbi lè jẹ́ pé àjọ kówó fún ẹ̀bùn ni lórí competition haramu ni àfikẹ́nì kan dájọ́ lọ́dọ̀ ara rẹ̀ àbíkára àtàwọn ohun ẹ̀bùn wa indofili jẹ́ halal torí mo kọ́ ọmọra mi yẹn game of time ajẹ́ pé nígbà tí èmi náà bá ti dáwó tí wọ́n náà bá ti dáwó ẹnìkan ní ọgbà ọ̀pọ̀ tí ó kò lọlé ẹlòmíì yóò ẹlò àwọn kan ní ó kò sọ́tẹ́jì lọ túbà bó wá wá já 2525 2500 táwọn pé owó kékeré ni tẹ́nìkan wá lọ jẹ ẹ̀mú 50,000 tẹ́ẹ̀ pé bí 25 wá táa dájọ́ ibẹ̀ náà wọ́n tẹ́ra fún tẹ́ẹ̀ pé òun ti mọ̀kànmọ́là náà nìyẹn ṣògbémọ̀ tàǹtì nìyẹn wọ́n bá àti competition Quran wọ́n ti fi haramu ni ẹ̀yìn tó bá ti lè jẹ́mọ́ competition Quran àdínkẹ̀kẹ̀ kó jẹ́ pé igun kan láti ta yóò fi ẹ̀bùn lẹ̀ àbí ẹni tó ó sì wọn ni yóò fi ẹ̀bùn lẹ̀ àwọn yòókù ò ní dá nǹkan kan ibẹ̀ ẹ̀rọ ẹ̀bùn yẹn kò sí wọ́n bí yẹn àgbọ́dọ̀ sàkéèsí ẹ̀ àgbọ́dọ̀ máa sọ́ àwọn nǹkan tí ọlọ́run bá ṣe bí ewọ̀ àwọn ẹgbẹ́ islam ti pọ̀ káàkiri náà kò yé yíò sínú wọn ẹ̀kọ́lọ́n kọ́dà ń bọ́sà nu wa ni àáfà ń bẹ́nu wọn ṣùgbọ́n àáfà kí ni àáfà àti ọ̀fà débì kan òye yẹn ò sí ń bẹ̀ eléyìí sì rè ó clear fáwọn tí wọ́n bá kọ́ńtà ṣẹ̀ríyà ipe nǹkan jẹ́ mọ̀kọ́ mọ́ra nǹkan jẹ́ pé ká tẹ́tẹ́ nǹkan bá ti lè jẹ́ ipe igun kìíní ni wọ́n jọ fi ni wọ́n jọ fi ilẹ̀ ní ni àwọn tí a ń takò fi ọlọ́run pẹ̀lú làákẹ́ wọn nǹkan mi bẹ tọ́lọ́run bá lè kí ọlá tí ó sì lẹ́tọ̀ tí wọ́n sọ di haram bẹ́ẹ̀ náà ni nǹkan mi bẹ tí ọlọ́run bá lè kí ọlá tí ó sì ní ọ̀ranyàn àwọn sọ pé kì í sọ̀rọ̀ yàn lọ́dọ̀ tí wọ́n bí kí wọ́n máa kínú lásìkò tó bá wù wọ́n bẹ́ẹ̀ náà ni tọ́lọ́run bá lè kí ọlá tó sì ní ọ̀ranyàn láàyè bẹ́ẹ̀ náà ni tọ́lọ́mbá sọ pé ilé ìdá àwọn ní ọ̀dá tọ́lọ́mbá ní ọ̀dá ìbánú ọlọ́dá ìfíṣẹ́ ilé àbá sọ pé òun ọ̀kà sí àwọn ọ̀kà sí bí àǹfààní tí ń bẹ lára ọtí ṣẹ̀rí ọ̀kà sí èyí pé ọ̀tá àǹfààní lára rẹ̀ ṣùgbọ́n ṣẹ̀rí àti ìlìgáwẹ̀ lórí sọ́ di haramu àwọn òní rárá lórí àwọn ó pé lára àwọn ó yá láwọn òfin ní sùn fi gbogbo àsìkò sùn irú àwọn èèyàn yẹn tí wọ́n bá ń ka ìyáàkà náà àbùdù dọ̀tún la mẹ́wàá wọn ò ṣe ìyáàkà náà àtakò rẹ̀ ni wọ́n ń ṣe ọlọ́run kó ṣàánú wa bẹ́ẹ̀ náà ni tọ́lọ́run bá lékè ọlá tó bá fi májẹ̀mú sí àwọn òní fi májẹ̀mú sí Islam májẹ̀mú wá lórí òǹkà ìyàwó fíyàn gbọ́dọ̀ fẹ́ àwọn ọmọ ọ̀fẹ́ lọ́ntìyàn ni ó sì tún gbéra mùsùlùmí ó tún gbéra ìlàláàjì yóò tún mọ kírun abẹ́rẹ́ tó nìkan láàyè ọlọ́run kó ṣàánú so bẹ́ẹ̀ náà sì ni èyí sẹ́rí àbá fi èyí sẹ́rí àbá fi májàmú sí wọn ò ní fi sí èyí ọba fi májàmú sí wọn mọ̀ fi májàmú sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ìfi ọpọlọ ta kò tí ọ náà bá lékè ọlá ni àwọn ẹni ìsáájú tí a ń pàǹpé sálàfù sọ́ọ̀lẹ̀ ẹnu wọn kò lórí pé àwọn nǹkan wọ̀nyí ọ̀dà ọba sẹ́rí àmú bó ti ẹ̀ jẹ́ pé irú ẹ̀ wà lórí ilẹ̀ wọ́n mo yìí ṣe ẹni iyyaka na'budu wa iyyaka nasta'in ọ̀n bẹ́nu wọn ní àsìkò tá a wà yìí àwọn tí wọ́n ń pè ní àlèbà ìjú àwọn tó yẹ pé kò sí nǹkan tí ọ̀tọ̀ lọ́dọ̀ wọn tí wọ́n bá ti ní project pursuit jẹ́ fẹ́ lé kò sí nǹkan kan pé kíní kan ní àràmù kọ̀bá àwà jẹ́ pé Islam náà wọ́n ẹ̀sùlọ́ìtì tí wọ́n fi rí mọ́ndàlá kọ̀bá àti ẹ̀sìn mí ni wọ́n ẹ̀sùlọ́ìtì tí wọ́n fi rí mọ́ndàlá ọba àti ifá ògùn náà wọ́n ẹ̀sọ́jì tí wọ́n fi rí mọ́ndàlá ọba àti pípààyàn ni wọ́n fi rí wọ́n kà sí pé inú ọgbọ́n tí èèyàn fi gbélé ayé náà ọmọ pa àwọn èèyàn kọ́mọ táwọn lẹ́jẹ̀ ilẹ̀ àwọn èèyàn ní ìbá ìlú àwọn èèyàn ò ní kọ́ṣàn fún nǹkan kan pé nǹkan kan ní haram gbogbo tí wọ́n bá ti jẹ́ kí wọ́n sáré nǹkan ń fẹ́ náà ni wọ́n mọ̀ sí àwọn èèyàn ní ń display àwọn obìnrin sórí nẹ́ẹ̀tì fẹ́ kó gbogbo ògbà tó bá ti lọ fẹ́ sí nǹkan kódà bọ́ fẹ́ gbọ́kùnrin abọ́fẹ́ gbọ́ wá sí mú ti ti obìnrin síwájú fún àtúnhùn ìmí ọmọ jùmọ́ra wọn ní kí wọ́n mọ̀ sí ìjà ara wọn pàá ìsí ilé ìbò lélè sí ajẹ́ ẹwù gbèsè ayé tán gbogbo wá sí obìnrin wọ́n máa display lọ́tún lọ́sì bẹ́ẹ̀ náà làwọn bí sọ pé obìnrin náà wọ́n mọ̀ tìwájú bí ọjà ẹ̀wọ́n ti mọ̀ ẹ̀wọ́n ti kà sí pé obìnrin yóò pe obìnrin yóò ìsún pe ọkùnrin ṣùgbọ́n ọkùnrin àwọn obìnrin lè máa sá fún àwọn ọkùnrin ṣùgbóbìnrin lábala ti ẹ̀ àtobìnrin àtọkùnrin ní ọ̀fẹ́ mọ́ lọ́jọ́ ẹ̀ kó jẹ́ ìlúmí ìlú jẹ́ pé ń gbọ̀jọ́ kóbi ní ẹgbẹ́ gbébẹ̀ ẹ̀rẹ́ wà ní ọmọ lọ́bẹ̀ tí ọmọ tó ń ra nǹkan bẹ̀ ó lè bá bá takúrọ̀sọ ẹwòbí tí wọ́n bá ilé ayé dé àwọn yẹn ní ìbá ìjún bẹ́ẹ̀ náà ni àwọn tó ṣe pé wọ́n mú ẹbọ mẹ́ẹ̀sì tọ́wọ́ wá sọ ẹbọ wọ́n sọ di halali wọ́n máa han oríṣiríṣi nǹkan tó yẹ kó kọ̀ bá ti ọlọ́ọ̀bá àlékè ọlá mu ìdán bẹ́ẹ̀ nu tí wọ́n ṣe itu bẹ́ẹ̀bẹ́ wọ́n ìtú máa kà pé àwọn náà tún máa wọ́n máa gbà wẹ̀ wọ́n tún máa ka iyyaka na'budu wa iyyaka wọ́n sì tako bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tó ṣe pé wọ́n ń fẹ́ kí gbogbo ẹ̀sìn ọjọ́ bákan àti ọjọ́ omi àti iná tí ò lè ẹnìkan sí ẹ̀dá ni ọlọ́run ni ẹni tó ń ọlọ́run ọba òdodo lọ́lọ́run tó fún ọjọ́ náà ti pọ̀ bó wọn ti rẹ́ ṣe pẹ̀lú àṣepọ̀ wọn lè ṣepọ̀ nínú àlámọ̀rí ilé ayé ṣùgbọ́n àlámọ̀rí tàlìkìyàmọ̀ kò lè ṣeé ọ̀rọ̀rùn so àwọn èèyàn yẹn inú àwọn ìbà ìlú yẹn àwọn tí wọn àwọn tẹ̀bá tán fún ìyá kàná àbùdù bẹ́ẹ̀ náà ni mímọ ọtí mímọ àwọn tí wọn ẹ̀tọ́ àtàwọn tó yẹ ọmọ súnmọ́ra wọ́n ó sì tún wá ní mọ́sálásí wọ́n tún máa pé iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ̀yìn tí ó jẹ́ bàlẹ́jẹ́ fún ọlálẹ̀ bẹ́ẹ̀ náà ni rìbá àwọn tí wọ́n ti sọ́jú ẹ̀tọ́ ẹni tó bá ń lo Islamic bank kó sọ́ra sí tí ó bá yíye kó máa béèrè bí àwọn onímọ̀ àwọn èèyàn àwọn èèyàn gbùkún ọlọ́run lórí tí wọ́n pè ní Islamic bank nígbà tí wọ́n bá ní àwọn bọ́ ọ̀rá nǹkan tó tún wá lọ káàṣì owó rọ́ọ̀kà tó tún lọ gbà padà ṣé ó ti lùkún ọlọ́run báyìí àbí ẹni tó jẹ́ bá ara báńkì náà tí ẹnì kan lọ ṣèwádìí tí ò ṣèwádìí tí ò fẹ́ ṣe wàhálà yẹn tọ́kàn sí wàhálà ti ẹni yẹn kásá ti transfer owó sí ẹni yẹn gbogbo àwọn nǹkan yẹn yóò jẹ́ kí wọ́n máa ti haramu sí yẹn lẹ́nu àti èèyàn sọ́ra ṣe ẹ̀ kọ́lọ̀ nǹkan máa kó àmọ́ ṣe gbogbo tí wọ́n bá ti ń ṣe rìbá tí wọ́n sọ ti ń sọ di halal bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan míì náà tí Islam sí léèwọ̀ tí wọ́n bá ti ń sọ di halal irú àwọn yẹn mo yẹ ti ẹni iyyaka na'budu wa iyyaka nasta'in bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n máa gbọ́ àwọn tí wọ́n máa gbọ́ orin wọ́n máa jólé wọ́n máa ti wọ́n ní ẹ̀yìn ìbílẹ̀ rí ẹ̀wà pé ọ̀dá àà nítorí ìtọ́lọ́ ẹ̀wà bẹ̀rù ọlọ́run ọlọ́run ní ash-shu'ara'u yattabi'uhumul ghawun alam àwọn tí ń kọrin

àwọn ẹni àdùn iná ni a máa tẹ̀lé wọn alámtárọ̀ annahum fi kulli wadin yahimun tí wọ́n wá mọ̀ ike kò sí ẹsẹ̀ ògbèjì kan tí wọ́n lè máa rìn bẹ̀ kí wọ́n máa bẹ̀ ìtumọ̀ ẹni pé kò sí nǹkan kan tó dáa àti tí dáa tó lórí olè ara rẹ̀ kọ́ ẹ̀wù òmùrù kéèsì tó ti àwọn lágbáwá orí sí ti orin tó ti fasad ọbẹ̀ orin rẹ̀ tí máa ń tó ń ti wúyẹ́ pé àwọn èèyàn tó kọ́ lábá látara rẹ̀ náà síbẹ̀ náà fàsáàdì wà ń bẹ̀ ká tó wá pé àwọn olórin tiwa fẹ́ pé òwú ọmọlúàbí kọ̀lẹ́ńtì ní barista ní oríṣiríṣi tí wọ́n mọ kọ̀kọ́ púpọ̀ kọ̀lẹ́ńtì ló ti ẹ̀yà dára ẹ̀ jù nínú gbogbo àwọn olórin ṣòkòtò tó wá kọ àwọn míì tí wọ́n tó wá lẹ́yìn wọn ẹ̀ka tó wá pé ẹnìkan òun tó wá jẹ́ gọ́vnà ó lè jójó ọ̀tọ̀ lálẹ̀ lẹ́yìn <laughs> àwọn tí a ti sọ lórí náà ló jẹ́ ń darí gbogbo ìlú ẹ̀kọ́lọ̀n eh, kọ́ sàánú wa o alámtára annahu fi kulli wadi yahimun ẹwà rí pé kò sí gbogbo ẹsẹ̀ ògbèjì tí wọ́n lè kó sí ni wa annahum yaquluna ma la yaf'alun eh, wọ́n sì tún máa ń sọ eh, وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون يعني سورة الشعراء láti àyà 224 títí délẹ̀ 227 ọlọ́run ní àfàwọn tí a bá tó ń wá kọ́ ní ọmọ ọ̀fọ̀ ní ọmọ ọ̀fọ̀ sọ́tún ní ọmọ ẹ̀wọ̀n orin tí ó mú ọgbọ́n lọ lọ́nà tó gbàdá kí ètè music ọlọ́run kó ṣàánú wa o ọmọ sí àlékún ìtọ́sọ̀nà fún wa o ibi ìlàdùn sí inṣàlá nítorí ọjọ́ tó ti lọ sọ pẹ̀lú a ma tẹ̀síwájú láti bẹ̀ ní ọ̀la. اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تبارك ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستسلك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك